ìjọba kwara ti bu àwọn màálùú tó jẹ májèlé táwọn alápatà kan fẹ́ máa tà fáráàlú mọ́lẹ̀ wọ́n ní ohun tí a ò bá fẹ́ kó bàjẹ́ ojú ni à ń mú tó èyí ló fà á tí ìjọba ìpínlẹ̀ kwara ṣe lọ kó gbogbo àwọn ẹran màálùú tí wọ́n ní májèlé pa ní ọjà mandate tó wà lágbègbè adéwọlé nílùú ìlọrin táwọn alápatà kan ń tà fáráàlú tíjọba sì lọ da gbogbo ẹ̀ sínú kòtò ńlá kan tí wọ́n bò ó mọ́lẹ̀ láti dènà àjàkálẹ̀ àrùn ní ìpínlẹ̀ wọn nínú àtẹ̀jáde kan tí akọ̀wé ìròyìn iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ètò ọ̀gbìn àti ìdàgbàsókè ìgbèríko nípínlẹ̀ Kwara Ọ̀làdìpọ̀ Temple Olúṣọlá fi síta lọ́jọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ọdún yìí tó ti aláròyé lọ́wọ́ ló ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé ìjọba ti lọ kó gbogbo àwọn ẹran màálù tí wọ́n ló jẹ májèlé táwọn alápatà sì ń tà fáráàlú nínú ọjà mandate nílọrin níbí tí wọ́n sì ti bo gbogbo ẹ̀ mọ́lẹ̀ pátápátá bákan náà ni wọ́n gbé fọ́nrán fídíò tó ṣàfihàn ibi tí ìjọba ti gbẹ́ kòtò giriwo tí wọ́n sì ń da àwọn ẹran màálù sínú ẹ̀ lẹ́yìn náà ni wọ́n da erùpẹ̀ bò ó mọ́lẹ̀ olúṣọlá ní ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn màálù ọ̀hún jẹ májèlé mọ́ koríko lásìkò tí wọ́n fi wọ́n jẹko lọ nínú ọgbà iléèwé college of arabic and islamic legal studies tó wà lágbègbè mandate nílùú ìlọrin ni tẹ́ ò bá gbàgbé lọ́jọ́ àbámẹ́ta sátidé ogúnjọ́ oṣù kẹrin ọdún yìí làwọn màálùú tó lé ní ogójì tó jẹ́ ti àwọn kan tí wọ́n ń ta màálùú kú lójijì látàrí májèlé tí wọ́n jẹ aláròye gbọ́ pé ní kété táwọn màálùú ọ̀hún ń kú ni àwọn alápàtà tó ń tà á ti ń dú wọn lọ́rùn tí wọ́n sì ń gbé ẹran náà lọ sínú ọjà láti lọ́ọ́ máa tà wọ́n fáráàlú Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròye online television